ó lè má ṣe déédéé òjíṣẹ́ ọlọ́run bá ṣe ṣe nígbà àti wọn a kì í sọ pé wọ́n ṣe bídà ìdí ni pé ahmed sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ sọ̀rọ̀ wọn ó ní ó dọwọ́ yín o sunna ni aleikum bi sunnati ẹ má jókòó sójú ọ̀nà ẹ má jókòó ayé wà nulẹ̀ ẹ má jókòó ẹ jọ ahmed ní ó dọwọ́ yín súnà mi àti súnà àwọn khalifa mi tọ́lọ́run ọba fi mọ̀nà. ló fi jẹ́ pé tá a bá rí àwọn ìṣe àwọn kólàfà rọ̀ṣídìn lẹ́kọ̀ọ̀kan tó ṣe bí ẹni fẹ́ yapa sáwọn nǹkan tá a mọ̀ wípé ó jẹ́ ìṣe láyé òjíṣẹ́ ńlá. wọ́n ní táwọn sọ̀hábà ò bá ti takò ó ká gbà wípé ara súnà àwọn kólàfà bá nàbí ń sọ̀rọ̀ ọba wípé súnà tòun àti. súnà àwọn khalifa tó ń fọ nìyẹn àìjẹ́ ó yẹ ká béèrè pé kí ni súnà tiẹ̀ kí ló fi ń yàtọ̀ sí sunna àwọn fúlàfà rọ̀ṣìdì wọn wá ní àwọn ọkọ̀ọ̀kan ó lè ní ìdí wípé káwọn khalifa wọ̀nyí aleikum salam kí wọ́n wo ìṣesí àwọn èèyàn ìṣesí ìlú nígbà tí wọ́n tí wọ́n fẹ́ rọra yí padà ẹ jẹun fún yín ní àpèjúwe kan láyé sallallahu alayhi wa sallam wọn ò kó kùránì jọ sínú dùgbé kan bó ṣe wà lọ́wọ́ wa yìí kò sí mushaf láyé tiẹ̀ àwọn èèyàn ha sórí ẹni tó kọ́ sórí awọ ẹni tó kọ́ sórí òkúta ẹni tó kọ́ sórí ewé ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́ pé ká wá gbá gbogbo ẹ̀jọ́ sínú tíra kan kápẹ́ ní mushaf lẹ́yìn táwọn náà fi papòdà ni wọ́n ṣe é léyìí ìgbà tí òjíṣẹ́ ńlá pa bá abubakar náà fẹ́ ṣe é ó ṣe iyèméjì lórí tó tọ́ kóun ṣe é àbí kò tọ́ kóun ṣe é. ó wá kọ́kọ́ pe àwọn fàhábà àwọn àgbà fàhábà jọ láti gbàmọ̀ràn wọn ẹnu wọn wá kò lórí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tó há quran sórí wọn á gbógun lọ tó bá ti gbógun lọ àwọn àrọ́mọdọ́mọ wa ò ní bá síra yìí ní gbígbé mọ́ torí náà ó ṣe pàtàkì pé ká kó jọ ká tẹ̀ ẹ́ bó tẹ̀ jẹ́ pé kò tíì sóhun tẹ̀ ń gbà yẹn ká fọwọ́ kọ́ kó wà lákòójọ. táwọn tí gbọ́rọ̀ yìí wọ́n bá ń ìṣe yìí wọ́n á ti rẹ́ẹ̀dí pé abubakar náà ṣe bídà bí wọ́n ṣe ń sọ pé umar náà ṣe bídà àwọn àfáà súnmọ̀ máa wá fèsì pé rárá nígbà tó ti ṣe wà ń lọ ó ní fọ̀sọ̀yẹ̀rọ̀ tìláfàn kẹfìrà ẹni bá máa gùn lẹ́mìínú á rí oríṣiríṣi àwọn ìṣesí tí ò ní í bá ti zamani mímu o tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀rọ mọ́ nǹkan kan kí ni aleikum bi sunnati ẹ̀dí sunna ni muhammadu ṣùgbọ́n kò wá fi mọ́ ní sunna ti ẹnìkan ó tún wá fi sunna àwọn kan kún ó ní wọ́n sunnati kòlọ́fà rọ̀ṣídìí ó ní àti sunna àwọn khalifa mi tọ́lọ́wọ́n ọba fi mọ̀nà tó ń túmọ̀ sí pé tẹ ẹ bá rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ jọ ìyapa tí bèbè ṣe ṣe látọwọ́ wọn wọn ò fi yapa ọlọ́run pé tún ti sábà bí pé ìgbà yí àwọn ìṣe tí àwọn èèyàn fẹ́ yí ó fi túbọ̀ lóye pé káwọn ṣe nǹkan kan níṣe tó lè fẹ́ yàtọ̀ díẹ̀ tí bá a ṣe ṣe lákòókò tèmi tó bá ti jẹ́ látọwọ́ àwọn kólọ́fà rọ̀ṣídìí ìkúlọ́wọ́ ló ń jẹ́ fún súnà mi kì ṣe àbùkù súnà àgbọ́yé yìí ni ò jẹ́ káwọn èèyàn ó takò umar nígbà tí wọ́n bá á pàṣẹ wípé gbogbo ọkùnrin tó bá ti ní tọ́lá oníbẹ̀ta lòun fẹ́ máa ṣe ní àádẹ́ máa ṣe lórí lójú ẹsẹ̀ wa lákòókò tiwa yìí wọ́n ní tá a síbi bí wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run tá a wá wo bí wọ́n ṣe ṣe láyé ọ̀pẹ́ a jẹ́ pé ẹ̀bí àwọn àáfàá kan ó balẹ̀ sí pé ká ṣe é wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run ọba yẹn àwọn àáfàá wọ̀nyí aleikum salam nínú wọn ni sheikh islam ibn taymiya àtọ̀gọ̀rọ̀ àwọn àáfàá zamani tawa yìí wọ́n dúró lórí pé ìṣe táyé òjíṣẹ́ ńlá yẹn òun náà làwọn ó padà sí ó túmọ̀ sí pé tọkùnrin bá wá sílé ẹjọ́ tó bá ní ẹjẹ́ rí òun kọ̀yàwó òun lágbájá lẹ́ẹ̀kínní òun kọ lẹ́ẹ̀kejì ọlẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹta lẹ́yìn ọkàn ní káfíkà fún un ṣùgbọ́n kó má bàa ṣe wá lé mọ̀ pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n lórí pé tá a máa fi lẹ àwọn kan pé oníbídíà ni wọn la ṣe ń ṣàlàyé yìí tó ti bá ní wọn ka tọ̀láàpọ̀ mẹ́ta ní ká mẹ́ta kò yapa sí súnà pẹ̀lú pé ọmọ ìrù ṣe ó fi lọ́lẹ̀ àwọn sàhábò takò káwá ka mẹ́ta lọ́kàn yẹn ìyẹn náà ò yapa sí súnà nípa pé ìyẹn gan nìpìlẹ̀ ọlọ́run ọba fi lọ́lẹ̀ ọmọ ìrù ṣe ìjẹ́ torí situation àwọn èèyàn ni ọláhùn àlọ́ now. lẹ́yìn eléyìí àwa tún fẹ́ yẹ̀wò wípé báwo gan lọkùnrin ṣe lè ṣe àrọ́jà gbígbà padà ìyàwó ohun tí ó dá wa lójú ni pé ọkùnrin bá máa kọ obìnrin gbólóhùn ẹnu akàá wípé ó jẹ́ kan náà àwọn ọ̀nà tá à ń gbà kọ obìnrin àkọsílẹ̀. kà yí pé ó jọ́nà kejì atúnkà kan ṣì kẹta jẹ rántí. rítì náà làkọsílẹ̀ mo ní gbogbo ẹnu nìkan jazakillah khairan ẹ ṣe sísá mi àwọn tó dìímú dáadáa nìyẹn a máa ń fohùn sọ pé mo kọ̀ ẹ́ a máa ń fi sọ wọn kàn ní kárí dájú pé ẹni tí wọn ló kọ yẹn ló kọ adẹ confam a lè pè lórí pọpọ sọ ní iṣẹ olùkọ kínní yìí ìkẹta ni pé afarakọ fífarakọ ni pé àwọn tí ò ní àǹfààní àti fohùn ẹnu kọ tí ò dẹ̀ láǹfààní àti fi àkọsílẹ̀ kọ fápèjúwe odi tí ò lè sọ̀rọ̀ kò sì mọ́ ọ àwọn tó wà mọ sign language ó lè júwe fún wọn pé lágbájá òun ò fẹ́ mọ́ àwọn àfáà ní náà máa múlẹ̀ so ọ̀nà mẹ́ta wọ̀nyí ni àwọn àfáà a lè fi kọ obìnrin ṣé tá a bá wá fẹ́ padà ṣé bákan náà ni àwọn àfáà kan wá takú lórí pé rárá gbígbà padà o ọkùnrin gbọdọ̀ láwùn tá a máa gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ lè lanù ká gbọ́ tí ò bá lanù ká gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ bí kì í sì ṣe kó ya odi wọ́n láwọn ò gbà wípé ó gbà padà bó ṣe jẹ́ wípé tó fẹ́ kọ̀ọ̀kan. ò tí ì ṣe gbàyàwó ẹ̀ padà yìí a tún wá rí ìpín bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wípé irú ìṣe wo la lè fi gbà padà ká tó lọ síbi ìpín tí wọ́n pín sí èyí tó fà náà lọ́kàn balẹ̀ jù òun ni wípé kì í ṣe gbólóhùn ẹnu nìkan lèèyàn lè fi gbàyàwó padà èèyàn lè fi ìṣe náà gbà padà kí nìdí ìdí yìí ni wípé yàtọ̀ sí gbólóhùn ẹnu àwọn ìṣe kan wà tí ò lẹ́tọ̀ọ́ fún èèyàn láti ṣe sí obìnrin tí bá ṣe pé yìgì ti wà láàrin wọn. tó tí gbogbo àwọn ìṣe bẹ́ẹ̀ yẹn bá ti ń wáyé láàrin ọkùnrin tó sọ pé ń kọ ìyàwó tó kọ̀ yẹn a jẹ́ pé tó yẹ kó fẹnu sọ ló ti ń fara sọ yẹn. ó lóun ò fẹ́ mọ́ òun ti kọ́ ọ́ ara ẹ̀ dẹ̀ tún dìde ó tún fẹ́ kì mọ́lẹ̀ and definitely ó ti ń contradict nǹkan tó fi ahọ́n ẹ̀ sọ àwọn àfáà kejì ìwọn ìpín kejì náà ṣe ní ohun tó lóun fẹnu kọ tó ń ṣe sí tako tó fẹnu ẹ sọ yẹn á máa kà pé ó ti àpadà ni ṣùgbọ́n àwọn tó wá ní bẹ́ẹ̀ a lè fi ìṣe gba obìnrin padà yìí ó tiẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹni wọ́n kò lórí pé yàtọ̀ sí gbólóhùn ẹnu a lè fi ṣe a lè fi gbọ́ padà ṣùgbọ́n mo kòkò lórí pé kí ni ìṣe ọ̀hún tá a máa fi gbà padà. àwọn kan tí wọ́n máa ń rìfà sí hanafai àwọn tí wọ́n pera wọn lọ́mọké àbú hanifa àwọn ní gbogbo ìṣe tá a mọ̀ pé jẹ́ ìwọ̀ láàrin ọkùnrin àti obìnrin àfàwọn tó bá jẹ́ pé yìí gé wà láàrin wọn bíi kíni Please, is there anyone here who doesn't understand Yoruba? Any? Fine, tí Yorùbá sí sábà fẹ́ Yorùbá lọ. Wọ́n ní gbogbo ìṣe tá a mọ̀ pé èèwọ̀ ni láàrin ẹni tí kìí ṣe lọ́kọláya. Bíi kí ni sexual intercourse ìbára ẹni ní nǹkan. Two, kíkí ìsàrẹ̀ ẹni kí sì ń yàtọ̀ síra wọn. Èèyàn a máa kí ìsọmọ tó bí, èèyàn a máa kí ìsìyẹ́ èèyàn èèyàn a máa kí ìsàbúrò èèyàn àbáǹtí lóbìnrin ṣùgbọ́n ṣe àwọn pé kissing gbọ́n ó yàtọ̀ sírú kissing tọkọ máa ń kiss ìyàwó ẹ̀. bákan náà fífọwọ́ panilára fífọwọ́ panilára láàrin lọ́kọ-láya ó yàtọ̀ sí bí èèyàn ṣe máa bá ọmọ ẹ̀ ṣeré. wọ́n ní therefore àti sexual intercourse àti kissing àti fífọwọ́ panilára àtàwọn nǹkan míì aleykum salam tó jẹ́ wípé. ọkọ àtìyàwó nìkan ló máa ń bára wọn ṣerú ẹ̀ tọkùnrin tó sọ fúnyàwó pé mo kọ ẹ́ tó bá tún jẹ́ kí máa wáyé láàrin òun àtìyàwó òun a wípé ó ti ṣe nǹkan tá à ń pè ní hàn ó ti gba arábìnrin yẹn padà nìyẹn tó bá lóun ò padà òun ò láti padà ká béèrè kìí ṣe bá ń lò ó ẹni tó sọ o nǹkan tọ́lọ̀ ń wá ṣe lẹ́tọ̀ọ́ láàrin ìwọ pẹ̀lú ẹ̀ o sì fẹ́ jàǹfààní yẹn ni wọ́n ṣe ní definitely n tó fa hàn sọ ló ti fi ìṣe sí tààrí dànù yẹn. now àwọn màlìkíyà àwọn fi májẹ̀mú kan kún wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà gbà yí pé èèyàn lè fi ìṣe sexual intercourse àbí fífọwọ́ pa obìnrin lára àwọn nǹkan tó gbé lọ́kọláya ní máa bára wọn ṣe àwọn náà gbà pé èèyàn lè fi gba obìnrin padà wọ́n ní ṣùgbọ́n àwọn máa fi májẹ̀mú kọkùn májẹ̀mú yẹn ni pé kó jẹ́ pé nìyẹn ni láníyàn bóun fẹ́ fi gbà padà ni ìbá ṣe pé ní láníyàn bóun fẹ́ fi gbà padà ni àwọn ò ní kà á kún gbígbà padà ọ̀rọ̀ yìí téèyàn bá ronú sí dáadáa á dàbẹ́ ni pé ìrújú kan wà bẹ́ẹ̀ ọkùnrin tó ní òun ò láníyàn láti gbà padà tó wáá bá a ní ìbáṣepọ̀ lẹ́yìn tó sọ pé òun ti kọ̀ ọ́ ajẹ́pàṣẹta ni lò nìyẹn ó kọ̀ ọ́ tó túmọ̀ sí pé kò sí yìgì láàárọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ tòun ti bẹ́ẹ̀ ó tún fẹ́ bá a láṣepọ̀ ajẹ́ pé wọ́n ti have one cake and one to at the same time làwọn àfáàfin ni wọ́n sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n. pé káníyàn bẹ́ẹ̀ ò wáyé kó tó máa jẹ́ gbígbà padà kò dàbí ẹni kó múnádóko yàtọ̀ fẹ́ni tó bá jẹ́ pé bóyá wọ́n fọ́ ọ̀sẹ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ayọ̀ àwọn ìpín kẹta àwọn ní àwọn náà gbà pé èèyàn lè fi ìṣe gba obìnrin padà ṣùgbọ́n kì í ṣe gbogbo ìṣe ìṣe kan ni ìṣe yẹn náà ni pé kígi tìró kó wọnú ìbò tìró. sexual intercourse nìkan gbogbo àwọn kan tó máa ń ṣíwájú sexual intercourse wọ́n ní bá lóun kọ̀yàwó tó tún báyàwó ẹ̀ ṣe lọ́dọ̀ tàwọn kò tí ì gbà padà ọ̀rọ̀ yìí náà ìdájọ́ tá a fún ẹlẹ́ẹ̀kejì náà la máa fún ẹni tí ò ṣe sexual intercourse tó ṣe àwọn nǹkan tí máa ṣíwájú sexual intercourse tó dẹ̀ jẹ́ pé haram làwọn nǹkan wọn láàrin ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin definitely èébì tiẹ̀ náà tó pọ̀ sílẹ̀ tó ń kó jẹ yẹn. àwọn ìpín kẹrin àwọn náà ni àṣàfẹ́ríyà àwọn ní àwọn ò tiẹ̀ gbà wípé èèyàn lè fi nǹkan kan gba obìnrin padà yàtọ̀ sí gbólóhùn ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n yẹn ò tiẹ̀ múlẹ̀ rárá pẹ̀lú àwọn àlàyé tó pọ̀ táwọn àbá ṣe. tó ní ṣókí ọ̀nà méjì la mọ̀ wípé èèyàn lè fi kọ́ ọ. èèyàn lè fi gba obìnrin padà kálà kó sọ ní gbólóhùn ẹnu wípé tó lágbájá kíkọ̀ tí mo ní mo kọ̀ ẹ́ láti wákàtí ọ̀wọ̀ ó ti kó jẹ o àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn bá obìnrin yẹn láṣepọ̀ àbí kó fà á mọ́ra ní fífà mọ́ra pé ara ń le tirẹ̀ ni tí ò ní sí any doubt nípa pé irú bá wáyé láàrin ọkùnrin àtobìnrin tọ́lọ́run bá yọ̀ǹda fún ló fẹ́ wáyé yìí tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfa yìí rọ́jà ni gbígbà padà ni that is revocation of divorce. now our fẹ́ yẹ al-ishad ala rọ́jà ìmí ìta fẹ́ yẹ̀wò ni pé tọkùnrin bá fẹ́ gba obìnrin padà ipò wo ni mímọ wá ẹlẹ́rìí ipò wo ló wà ṣé dandan ni kẹlẹ́rìí ó wà ń bẹ̀ kẹlẹ́rìí ò bá sí ń bẹ̀ ṣó múlẹ̀ àbí kò múlẹ̀ ẹ jẹ́ ká mú láti ibi ti nìka ká wá wọ ti tọ́lák aleykum salam káṣẹ ẹ̀ wá wọ ti rọ́jà gbígbà padà tá à ń sọ yìí kó bá lè yé wa dáadáa nígbà tá a sọ̀rọ̀ tọ́lák níjọ́sí a ní ọ̀ràn yàn ni májẹ̀mú sì ni tí yìgì fi ń so wípé kí bàbá ẹni tá a fẹ́ fẹ́ ó sọ pé òun yọ̀ǹda tí ò bá ní jẹ́ bàbá kó jẹ́ aláṣẹ tí bàbá yìí fi àṣẹ ọmọ ẹ̀ lé lọ́wọ́ tí ò bá sáláṣẹ ní fámìlì wọn kó jẹ́ adájọ́ sẹ̀ríà tí àwọn wọ̀nyí àwọn tá à ń pè ní wọ̀lé yìí tí wọn ò bá fi yọ̀ǹda sí i kò sí nǹkan tó ń jẹ́ yìí. ìkejì kẹ́ni tá a fẹ́ fẹ́ fúnra ẹ̀ kó yọnu sí pé wọ́n kò ń fún ẹni báyìí. again ìyẹn náà májẹ̀mú yìgì ni tó jẹ́ pé tí ò bá sí ń bẹ̀ kò sí yìgì. ṣẹwárí kẹta yẹn pé kẹlẹ́rì ó wà ń bẹ̀ a sọ wípé kì í ṣe májẹ̀mú débi pé bóyá àìsí ń bẹ̀ ẹlẹ́rìí á wá ní kí yìgì ó má so ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àbá gbà wípé ìṣe ni. tó ṣiṣẹ́ ńlá fi kọ́ àwọn sọ̀hábà wípé kẹ́lẹ́rì máa wà ń igi wọn tí wọ́n bá ń so àwọn kan náà àwọn apá sì gbà yí bẹ́ẹ̀ ni kì í ṣe pé jẹ́ súnà lásán wájib ọ̀ràn ọyàn ni àwa náà gbà pọ́nrán ọyàn ni ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ nǹkan kan yé ọ̀tọ̀ ni kí nǹkan jẹ́ ọ̀ràn ọyàn ọ̀tọ̀ ni kó jẹ́ rúknù ṣẹ́pù síhà ọ̀ràn ọyàn ni nǹkan tó jẹ́ pé téèyàn ò bá ṣe é. ìjìyà wà fún rúknù àbí sẹ́rùtù bíhà ni tó jẹ́ pé tí nǹkan yẹn ò bá sí ń bẹ̀ ìbáàdà téèyàn ṣe ẹ̀ dà wò ẹ jẹ́ fún alápèjú. tá a bá ń pè lọ tá a bá rò kú tá a fẹ́ gbórí sókè a máa ń sọ pé sẹ̀mí aláhùn lè máa ń hàmídà wò. bí máa sọ gbólóhùn yìí wáá jìbìlì ọ̀ràn ọ̀yàn ni torí ànábì pa wá láṣẹ pé táìmù tá a bá ń gbóni sókè aṣọ báyìí. now wọ́n nígbà tó ti pa á láti pé ká ṣe bẹ́ẹ̀ lórí irun ó ti dọ̀rọ̀ yàn. ṣùgbọ́n kò sáàfà kan lórí ilẹ̀ tó sọ pé ẹni bá wá mọ̀ ọmọ gbóni sókè láti rò kú ò tí ò sọ fẹ̀mí aláwo lè máa ń hàmídà ò pé ó gbà wò. bẹ́ẹ̀ ni ó ti yàn án lẹ̀ kò ní ládàá ẹ̀ tí kì í bá sì ṣe pé ìgbàgbé ló ṣe tí ò fi ṣe bẹ́ẹ̀ definitely ìjìyà lè wà fẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé irun onítọ̀hún ti dà wó àmì nìkankan tó sọ ó túmọ̀ sí pé ọ̀ràn yàn ó lè má jẹ́ precondition for validity gbẹ́ni tó fẹ́ kírun tó lágbára àti kafátíhà ó lágbára àti dúró ó wá dìgbà pé àyíká àtẹ̀lé ìdùbúlẹ̀ lówó bá ti kí òun ò sì ní kafátíhà tọ́kọ́rọ̀ yẹn lòun máa fà láti ìbẹ̀rẹ̀ dópin òjíṣẹ́ ńlá ní láfọlágá liman lamiyakra bí fatiha ti kìtà ó ní kò sírun fẹni tí ò bá ka fatiha àfẹni tí ẹgbà islam tí ò mọ àwọn yẹn ló fún láàyè pé kí wọ́n pe àwọn gbólóhùn kan tó yàtọ̀ sí fatiha bí ọ̀pọ̀ tó bá bi wá léèrè pé ipò wo ni fatiha mú á dáhùn wípé ọ̀ràn ọyàn ni kò wá mọ lọ́rọ̀ ọyàn nìkan ó tún wá jẹ́ rúknù ó jẹ́ òpó yẹn ni pé condition kírun fi ń gbà ni so èèyàn ò lè kírun kó lágbára àti kà á kó má kà á kírun má dà wó tó ká padà síbi nìka wíwà bẹ́ẹ̀ lẹ́rìí ọ̀ràn ọyàn ni torí pé iṣẹ́ àwọn sọ̀hábà táàmì ti gbẹ́ ló bẹ̀ ni. nígbà tó wá jọ̀ràn ọyàn àwa rí ẹ̀rí ẹnì kankan o ó fẹ́ so wọ́n wá ní tó àwọn ẹlẹ́rìí pé ọlọ́run wá ní yìgì yẹn dà rárá làwọn àfáàfin ní ọ̀rọ̀ ẹlẹ́rìí wọ́n ní kì í ṣe inú nìka nìkan àti inú tọ́lák àti inú àti lẹ́tọ̀ọ́ pẹ̀lẹ́kẹ́ni tó fẹ́ lọ bá níta lọ adé pé ó yẹ ẹlẹ́rìí tẹ́lẹ̀rìí ò bá sí ń bẹ́ẹ̀ níjọ́ tó lóun gbà padà tí sísá bá ti ka ẹ̀jẹ̀ tó fi gbé afẹ́rù jáde ni so kíró àwọn ìrújú báyìí má máa wáyé la ṣe rí i pé bẹ́ẹ̀ ni káka wíwà sí àwọn ẹlẹ́rìí káka fún ọ̀ràn ọyàn ṣùgbọ́n ká gbọ́ yé wípé kì í ṣe májẹ̀mú pé tí wọn ò bá wá sí ń máa ń ṣe lójú àwọn èèyàn inú kọ̀rọ̀ yàrá lèèyàn ti máa ń ṣe tuntun wọn fi wá sọ pé bẹ́ẹ̀ ni a lè fa àwọn ìṣe wọ̀nyí gbà ṣíṣe tó túmọ̀ sí bẹ́ẹ̀ tó bá jẹ́ kóbìnrin ò tí ì parí rídà táàríyànjiyàn yìí fi wáyé wọ́n ní nǹkan tọkùnrin ẹ sọ òun náà lọ̀rọ̀ sísá ò bá sọ pé ó ti sún òun tó bá jẹ́ kó sùn òun fún ara ẹ̀ fẹ́ béèrè fún kólódò òun ló ṣe ẹ̀ máa lọ make request yẹn ṣùgbọ́n tó bá jẹ́ ìtọ́kọ̀ ẹ̀ sọ yẹn ló fẹ́ gùn lé ọkọ lòun ti gbà pa. ìkẹta situation kẹta tó tún lè fa ìrújú wọn ní tọkùnrin bá sọ fúnyàwó ẹ wípé òun gbà padà tíyàwó wa dá ló pé àbá ẹ̀ka ọjọ́ ni ọjọ́ mà ti pé tí àpò lè ṣẹlẹ̀ kó jẹ́ pé ńjọ́ tóun pronounce kò wo date so time tó yẹ kó gbà padà kò wá ka ọjọ́ yẹn pé ìgbà tó rò bóun ṣì láǹfààní àti gbà padà ọjọ́ ti pé tó bá jápọ̀ obìnrin ẹ̀ sì nírú ọkọ bẹ́ẹ̀ fẹ́ very simple pẹ̀lú nǹkan tẹ́ ẹ ti kọ́ ṣé ìgì ẹ̀ sì valid kò valid mọ́ fine ṣé ó lè gba obìnrin ẹ̀ padà fine àfi tó bá jẹ́ pé kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé kíkọ́ ẹlẹ́ẹ̀kẹ́ni àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì ni ó lè ẹni ó lè gbà padà bí ṣó lè fẹ́ padà bí ṣó lè gbà padà kò lè gbà padà mọ́ ó lè fẹ́ padà ni tó bá jẹ́ pé ó ṣe mistake nípa ọjọ́ wọ́n wá wò wọ́n rí pé ah, lóòótọ́ lóòótọ́ ọjọ́ yẹn ti pé kò mọ̀ ni nígbà tó ti lè ṣe mistake kíkà yẹn tó bá jẹ́ pé sísà ló wá rántí pé ọjọ́ mà ti pé àá wàá wo kíkọ̀ kelòó lè rèé tó bá jẹ́ kínní. o lè fẹ́yàwó ẹ̀ padà kò lè gbá padà tó bá jẹ́ kejì o lè fẹ́yàwó ẹ̀ padà kò lè gbá padà tó bá jẹ́ lẹ́ẹ̀kẹta tòmù síbà ńlá ni àdìpọ́n mú sòrò wọ́n ní tó bá jẹ́ pé àwa wò ó nígbà tí létí pé ọjọ́ ti pé wò ó òun kò tíì pé kó ọ̀rọ̀ yìí lọ èyí tọ́lọ́run òun náà àṣẹ tiẹ̀ ni a máa múlẹ̀ so adájọ́ ló máa dárò ẹjọ́ yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ máa ń tì sí àwọn adájọ́ sẹ̀rí adájọ́ sẹ̀rí àyè ojú ọlọ́run ọba ló tó wọn jù ṣùgbọ́n kíkì wọ́n sí adájọ́ sẹ̀rí àní pé tẹ́ni méjì bá ń jà ọlọ́run ṣáà ní fàkàbàtọ̀ kalẹ̀ wá láti wá dá sí i àwọn kan lọ́lọ́run ọba ní kí wọ́n kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn òun kí wọ́n máa dá sí i ṣùgbọ́n ojú wọn ò lè tó gbogbo ẹ̀ fínífíní nígbà tó ti wá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ohun tó ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ ọkàn tó jẹ́ pọ́ lọ́wọ́ ọba nìkan ló mọ̀ ọ́ èèyàn láti wẹ́ni tọkùn ẹ̀yẹn dáa tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ yín kọ̀rọ̀ ọkàn ẹ̀ ló wà la ṣe ń bẹ̀ yín pé tábà fẹ́ lọ́kọ láwọ́ ẹni tó lágbọ́yé ẹ̀sìn tó bẹ́ẹ̀ ní òdodo pẹ̀lú nǹkan tó bá mọ̀ ní súnà níbì torí pé irú ẹni bẹ́ẹ̀ ìbẹ̀rù tóun fẹ́ fìyà jẹ ìbẹ̀rù pé fámìlì yìí fẹ́ bínú òun kọ́ ló máa mú pa òfin ọlọ́run ọba mọ́ tọkọ bá ń bínú tí wọn bá rí aṣa ọkùnrin kò rán fámìlì fámìlì tiẹ̀ kó ti ta wọn pàkótó sọ ti yín ṣùgbọ́n ẹni bá páyọ̀ ọlọ́run wọláhì Ó ṣe lè wù kó rorò tó tó bá ku òun nìkan ẹ̀mí ẹ̀ ò ní jẹ́ ó gbádùn tó àwọn àyè wọ̀nyí ẹni tó páyọ̀ ọlọ́run ọba nìkan ló máa rí wọn ṣọ́ ká máa fi eléyìí mọ̀ yìí pé nígbà táwọn àfáà ń kí wàá ń lọ pé ẹ̀ṣọ́ wọn fẹ́ o ẹ̀ṣọ́ wọn fẹ́ o agbára tọ́lọ́wọ́ bá fún wọn ó ó bàbàrà púpọ̀ ìpáyọ̀ ọlọ́wọ́ bá nìkan ló máa di agbára yẹn ìṣìlò. another thing tàbí fẹ́ kọ̀ǹsíta ni pé àtọ́lá kọ̀rọ̀ jìrì yẹnu kó àádọ́dọ̀ tẹ̀lé kọ́ wọ́n ní ká máa mọ̀ o wípé each time tọkùnrin bá ti kọ ìyàwó ẹ̀ lákọ̀ọ́gbà tọkùnrin bá ti ń kọ ìyàwó lákọ̀ọ́gbà a ó máa kà á wípé ìkan ti lọ ó kọ́lé ó gbà lọ́la ìkan ti lọ mm. tó bá tún tún kọ̀ sọmọ pé bídà tóbìnrin yẹn bẹ̀rẹ̀ torí pé gbàrà tọkùnrin bá tó pé mo kọ̀ ẹ́ o ti wà nù ìdà immediately tó bá wà díjọ́ kejì tó bá lóun gbà padà nínú káàdì mẹ́ta káàdì lọ nìyẹn tó bá wà díjọ́ kẹta sígbà yẹn tó tún lóun tún kọ̀ àtòun àtẹn tó kọ ìyàwó tiẹ̀ ní january tó jẹ́ pé march ló tó gbà padà wọ́n ṣe déédéé ara wọn ìyẹn ni pé ẹni yára gba tiẹ̀ padà àtẹni tó ṣe sùúrù tí ìdá ti ku bóyá wákàtí méjì tí a fi pé okùnjọ́ kan tí a fi pé kó tó gba tiẹ̀ padà kò sí yàtọ̀ akọ̀ lẹ́ẹ̀kan agbà padà nínú ìdá náà ni ṣùgbọ́n tó bá ti ń gbà padà káàdì méjì péré ló kù lọ́wọ́ ẹ̀ tó bá tún lò kejì tó tún gbà padà a máa tún kà á fún yí pé ó ti pé méjì o kó tó wá lo the final one àtẹ̀yí tí wọ́n ń lò tó látúnṣe àtẹ̀yí tí wọ́n ń lò látúnṣe ọlọ́run má fi kankan ṣàdánwò fún wa. ká ṣe ládùúrà ká wá bẹ ọlọ́run ọba pé àwọn òde ní ire mọ̀ ọlọ́run ọba ló mẹ́ni ire. ṣùgbọ́n ànábì kọ láwọn ẹ̀kọ́ tó jẹ́ pé tá a bá tẹ̀lé wọn wàláhì ó súnmọ́ kárí dáadáa pẹ́ lọ́kọ tó kára ẹ̀dá pẹ́ lọ́kọ lọ. kí làwọn ẹ̀kọ́ yìí? àkọ́kọ́ ó kí gbogbo ẹ̀yin obìnrin ń lọ wípé tẹ́ ẹ bá ẹ̀mí pé ẹ fẹ́ lọ́kọ ẹ ṣe nǹkan kan tó ń jẹ́ ìtìkọ́rọ̀ àdúrà ìtìkọ́rọ̀ gbogbo ilẹ̀ fẹ́ mọ̀ ẹ ń tí ò mọ̀ abádìde ń bí kẹbi àwọn ohun yẹn léèrè wọn ṣàlàyé ẹ fún yín bí wọn ṣe ń ṣe é ẹni fẹ́ ṣe nǹkan tó wá rántí gbà mẹ́bí ní ká bẹ ọlọ́run ọba ká tó ṣe é ohun tó ń sọ ni pé á mi ò lágbára o ojú mi yìí kò dá mọ̀ ọlọ́run ọba lójú ẹ̀ tó o bọ̀bọ́ lè handsome kó lọ́wọ́ kó generous ká tó fẹ́ tá a bá délé ó lè jẹ́ dàkejì la máa rí. tọ́lọ̀ bá rí ibi tọ́lọ̀ wọn bá mọ̀ dé wípé ìpalára ló máa jẹ́ fún ẹ̀sìn wa tá a bá fẹ́ ọlọ́run á fi sábàbí kan àbí míì á fi kì í dànù tó fi jẹ́ pé kò ní jẹ́ àkóbá fẹ́sìn wa. ìkejì lẹ́yìn tá a ṣe ìṣèkọ́rọ̀ òun ni pé káwọn náà wá dẹjú síbẹ̀ ká ṣọ́ àwọn nǹkan tí wọ́n ní ọkùnrin àwọn náà nìkan tí mò ń kọ àti látàárọ̀ tá a bá ń tẹnu mọ́ ṣe ló máa ń dàbẹ́ ni pé àbáwọn àfa nìkan lọ́wọ́ báwọn sisters ni wọn ò fẹ́ káwọn tí òun ṣàfà náà ò ríyàwó fẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣe é ṣe pé kẹ́ni tí òun ṣàfà máa ríyàwó tó bá ṣe é ṣe bẹ́ẹ̀ ni wọ̀láyà ṣe reason rèé ẹni tí òun ṣàfà tí ó bìkítà láti dá àfà kò bìkítà láti mọ kí lọ́lọ́wọ́n bá ràn wá ṣe ńlẹ̀ ayé ọmọ ọlọ́mọ ta fi lè lọ́wọ́ báwo ló ṣe fẹ́ mẹ́ẹ̀dọ́ ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ ojúṣe lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tí kì í ṣàfà àwa rí i pé òun náà ń gbẹ̀ǹgbẹ́ òun fẹ́ fá òun fẹ́ mọ tọ̀wọ́n ọba látara àwọn tí wọ́n mọ̀ ọ́ ó ń tẹ́tí gbọ́rọ̀ àwọn àfà irú yẹn ṣe é kú níyàwó pé kò tí ì dàáfà o ṣùgbọ́n àdúlí ọba ru lójú àwọn tí wọ́n mẹ̀sìn ọlọ́ọ̀ba ló ní máa bi léèrè pé kí lọ́lọ́run ní ká ṣe ń bí ó dẹ̀ fẹ́ tẹ̀lé tíyẹn ò bá sí lára ọkùnrin tá a bá fẹ́ tá a bá wá ń sunkún lé ó tún ti bẹ̀rẹ̀ o kéèyàn mọ̀ pé dájúdájú òun lòún dìdì lọ kó lè gbọ́ apàwọn lẹ́kún ṣùgbọ́n lómi wá wà ó ṣe jẹjúlẹ̀ tó ó ṣe ṣe ìsìkára tó ibi tó bá kọ kó máa jádánwò fún wọ̀láì ọgbọ́n ẹ̀dá ò lè mú sáfún. irú yẹn tó bá ti ń dé téèyàn bá wá rántí nǹkan tá a ti pilẹ̀ ọ̀rọ̀ wa a ní tá a bá fẹ́ ṣe marriage ká ṣe ìbáàdà la fẹ́ ṣe téèyàn bá ń ṣe ìbáàdà ẹ jẹ́ lápèjúwe èèyàn wọ mọ́ṣáláṣí ó dàdí àpò òun fẹ́ yan náfìlà ó wá ń kí náfìlà yẹn lọ ọgbẹ́ tó gbé nǹkan má dìde kí ni kó ṣe kó já náfìlà aláìmọ̀ kan á ní rárá òwò parí eléyìí àá tóun ti fẹ́ẹ́ sálámọ̀ kí ládàáyà gbogbo ládàáyà wá dànù ṣùgbọ́n tó bá jẹ́ ní tó gbọ́ súnmẹ̀ yìí ọkùnrin á balẹ̀ gbé àrárá òun ò pàdánù ládàá ẹ̀ tóun bá já torí àṣà nẹ́bì ni pé tó bá ń kí náfìlà lọ́wọ́ tó bá ṣe ìkọ́mà ìrún ọ̀ràn ọ̀yàn pa náfìlà sí nígbà tí mo fi tẹ̀ láṣẹ ànábì náà sígbà tí mi ò tí ì parí yẹn kò ní kí n bá gbà ládẹ́ ọlọ́run lóhun rọrọ̀ ju bẹ́ẹ̀ ṣe rò lọ tí bá ṣe ẹ tiẹ̀ náà ni mo tẹ̀lé tí mo ṣe panásílà yẹn tì màá rí ládàá màá wá lọ síbi ọ̀ràn yẹn tó panásílà lọ kíná màá tún wá rí ládàá yẹn náà so kò ní sí pé àwọn kábàámọ̀ tó bá jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba ní kó ṣe bá àdánwò nínú márèèjì irú ẹni bẹ́ẹ̀ àti lè ṣe sùúrù ọlọ́run torí pé àníyàn ìbáàdà tó tì síwájú tọ́lọ́run fi ń ṣe àdánwò fún ọ̀láì ọlọ́run ò ní dányàn wò kéèyàn fi ímánì pàdé àdánwò òun àfi kọ́lọ́run fi gbéga èèyàn kì í kọ́lẹ́tà sádàn gbogbo máa bọ̀ la ṣe ń bẹ ọlọ́run ọba yìí pé èyí tí ímánì wa ò tá ọlọ́run dàkọ̀ má fi dán wa wò so márèèjì èèyàn tó bá tò ẹ̀sìn ẹ̀ tò tó bá ti ń dà wó èyí tó máa farapa nínú ẹ̀sìn kì í ṣe kékeré. lábalatadé yìí a ti yẹ nǹkan tó ń jẹ́ revocable divorce a ti yẹ wò aspect kejì tá a máa dẹnu lé from our next meeting òun náà ni atọ́lá kọlùbá in irrevocable divorce divorce tí ò ṣe é tí ò dé tó ṣe òun á pín sóríṣi méjì ìkan ni pé àtọ̀lákùnbá in bẹ̀ẹ̀nù nà sókòrò ìkejì ni àtọ̀lákùnbá in bẹ̀ẹ̀nù nà kúbùrọ̀ the first one minor irrevocable divorce ìkejì major irrevocable divorce kí ni àtọ̀tọ̀ wà láàrin méjèèjì minor one yẹn òun ni pé ọkùnrin sì lẹ́tọ̀ọ́ láti fi ákùdù nìka tuntun fẹ́yàwó ẹ̀ padà ṣe hàn pé kò rí gbà padà but ó rí fẹ́ padà so irú yẹn ni minor irrevocable divorce ìyẹn ni pé kíkọrẹ ẹni tí ò látúnṣe ju pé ká fẹ́yàwó ẹni padà ìkejì tó jẹ́ major one òun ni pé ó lẹ́tọ̀ọ́ bá mi fẹ́ padà pẹ̀lú májẹ̀mú májẹ̀mú wípé ó lọ fẹ́ ẹlòmíì náà tí kìí sì ṣe pé ń jọ́ tó fẹ́ fẹ́ lòmíì yẹn àníyàn ni pé mo fẹ́ fẹ́ ṣe ń bá fẹ́ lénìí màá kọ́ lọ́la láti padà sọ́dọ̀ ọ̀pá àkọ́kọ́ tó bá pàníyàn bẹ́ẹ̀ ṣe marriage tó ṣe ẹ̀gbọ́n is invalid so ìyẹn ni wọ́n pè ní. máa dàbí ẹni pé ṣó tó ń ṣẹlẹ̀ ṣá kérú eléyìí lè ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ kí ọkọ nípa pé ó lè jẹ́ náà ló béèrè fún tọ́lá ó lè ló béèrè fún pé ọkọ ṣe ń sọ pé rárá òun lè mú sòrò wọ́n ló fẹ́ mú ọkọ wa nígbà tó wá déta kò lo ọ̀sẹ̀ kan lé wọn ó ti mọ̀ pé ah wàláhì àpọ́nlé òun náà ni kò wà ní ọkọ ó wá ń wá bó ṣe máa padà ọkọ wa rán létí pé ó ti gbàgbé o nígbà báyìí mo ti kọ̀ ẹ́ rí nígbà báyìí mo ti kọ̀ ẹ́ rí ó di méjì eléyìí tó wáyé yìí òun ní kẹta tó bá kú sẹ́kún wàláhì wọ́n pe ṣé ìfọ̀dánwò ṣé ìfọ̀dánwò ti pé mẹ́ta ó ti pé mẹ́ta wọ́n pè wọ́n ti pé mẹ́ta ó ti pé mẹ́ta. mo fi ọlọ́ọ̀bà búra ó ń sun ẹkún ni pé kí làwọn máa ṣe àní kò sí nǹkan kan kò sí àtúnṣe pé o bá lọ́kọ̀ mí. tọ́lọ́hún bá ní kíkọ rẹ ní wáyé láàrin ẹ̀yìn méjèèjì wá ní ó tó bá jẹ́ bẹ́ẹ̀ òun máa lọ́kọ̀ mí. àní á ah, tó bá jẹ́ pẹ̀lá ni ẹ̀kọ́ fẹ́ padà sílé àfáà wàláì haram ni fún ẹ. ó wá ní òun ò rò pọ́kùnrin kankan wà tóun tún lè fẹ́ tó lè lọ́rùn bí eléyìí àní o ò ní lọ́kọ̀ tó fi máa kú ló ń sọ yẹn. so àdánwò ńlá ni wàláyé tá a bá wà nílé ọkọ tádánwò tílé ọkọ bá dé sùúrù tá à ń ṣe yẹn àṣetán ni a máa sọ fún mi pé o oh mà gọ o ṣùgbọ́n téèyàn bá kúrò ń bẹ̀ á ṣe mẹ́tàlá ẹ̀ níta ṣetán àdé máa pàtẹ́ ó ṣe tán tẹ́ bá rántí wọ́n rán wa létí hadith. àwọn ọmọ ogun ẹ̀ tó máa ń rán jáde pé kán lọ dàlúrú A ní kíkan kó wá jíṣẹ́ kí ń mú bọ̀ èyí tó tìyàn títí tó fi ṣe ṣìnà tó bá sọ ti àánú àwọn òríṣẹ́ ṣe èyí tó ṣe ẹni méjì pé wọ́n fi gún ra wọn ní kó ti pa tó ti pa kejì ẹ̀ àánú àìkú níṣẹ́ díẹ̀ èyí tó ṣètánì máa ń bàbàrà nú àwọn ọmọ ogun ẹ̀ òun nìyí tó bá ní á kò bá wọn débi pé wọ́n kọra wọn. aneran kadede ẹyin tèmi nìyí. àwọn àfáà wa ń ṣàlàyé wọ́n ní kí nìdí tí náà ṣètọ́ni ṣe máa ń dùn sí pé kí ló dà wó ju ká pààyàn ju ká ṣe ṣìnà lọ. ṣé o kò ká pààyàn haram ni ká ṣe ṣìnà haram ni bọ̀ ká kọrẹ́ ni òun ṣe haram. inú ẹ̀ ṣe wá ń dùn sí ká kọrẹ́ ni ju ká pààyàn lọ àwọn àfáà ní àlàyé rèé látara ni. iṣẹ́ táṣetán ni máa rí ṣe lára èyí méjèèjì ó pọ̀ ju kápáyàn kó kúrò bẹ́ẹ̀ lọ. ìkọ́ tẹ́ bá ti ń kọra ìjọkíjọ́ tí kìnìún bá rántí ìkejì wọn kì í sábà fàdúrà ránṣẹ́ ìgbé ni. tẹ́ bá jókòó táwọn tó ti kọra wọn rí. kò sí kan tí a fẹ́ ròyìn ẹnì kejì aleykum salam tí a ròyìn ẹni rò ó pé òun lòún sì jẹ̀bi ọ̀rọ̀ yìí o wàláì a ní ibi tí mo gbà yìí olórí ibú ẹ̀bí tó bá mi dé ọkùnrin ṣe ń sọ lóbìnrin náà máa tó ọmọ àpèpè ránṣẹ́ síra wọn kò wá mọ níbẹ̀ àwọn ọmọ àfààní ọlọ́run bá nìkan ló kù ẹ̀yin obìnrin mọ̀ yìí pé lójú ọmọ tóbìnrin lè dátọ́ ọmọ tóbìnrin bá dátọ́ tó rí tọ́ ọlọ́run especially tó bá jẹ́ pé boys ọlọ́run jọ fún yàn ó máa ń dé jẹ́ pé àti correct ọmọ ọdún mẹ́wàá gan ẹ̀fẹ́ tí ò bá wá sí tó fẹ́ èyí tí bàtà já àfa àgbọn tó jókòó tó lójú méjèèjì wọ́n mọ bó ṣe rọrùn tó ká tó wá sọ èyí tí ò jẹ àtúkọ́jẹ́ àwọn ajá àfa àdúgbò kò tẹ̀ rí bàbá kankan. tó inú ṣètọ́ ni máa ń dùn wípé tílé bá ti dàwó ni a fẹ́ ti súnà kọ a fẹ́ kó ha a fẹ́ kó mọ lárúbáwá sọ gbogbo yẹn ti mẹ́hẹ̀. àfi tọ́lọ̀ ń bá wá ṣàánú sísà jẹ́ pé òun fún ara ẹ ti kéwúyó dáadáa kó tó lọ ilé ọkọ at that point ó fẹ́ kọ́ mọ́ ń kéwú ó fẹ́ pẹ́ǹdì fúnra ẹ̀ kí lóun náà ilé wà lórí igbá yẹ so the best solution náà ni pé kó má wáyé ó gbé wá ní jẹ́ wáyé òun náà ni pé torí tọ́lọ́wọ́n ọba ká mú lẹ́sìn ká mú má rí ìjọ alẹ́ sìn ká pèsè nǹkan tí wọ́n fẹ́ ká pèsè sílẹ̀ fún abẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́run má fi ohun tá à ń sọ yìí má fi ṣàdánwò bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àwọn òbí fi ṣe àdánwò fún àfihàn wọn báwọn náà nírètí wípé ọlọ́run ọba ní tóun bá dán ẹrú wò tó bá gbà yí pé òun náà lòun dọ̀hún wò tó dẹ̀ sáwá sọ́dọ̀ òun òun ọlọ́run á máa rẹ ẹrú lẹ́kún dìbò ọ̀tẹlòmíì ó lè gbé sábàbí dáadáa fún un ọlọ́run á mú kúrò lábẹ́ ọkọ̀ kọ́kọ́ á dẹ̀ fi sábẹ́ ẹlòmíì tó dáa jù lọ so ẹni bá dúró ti àṣẹ ọlọ́run ọba tí ò rántí pé mo jẹ́ nǹkan kan nígbà tó fẹ́ béèrè fún divorce àbí ńgbà tọkọ bá kọ irú wọn lọ́wọ́ máa ń dá sọ́rọ̀ wọn bẹ́ẹ̀. ó bínú lóòótọ́ ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ ó ń béèrè pé kí lọ́wọ́ bá ní kí n ṣe kí làmẹ́bí ní kí n ṣe. kò rántí pé ọkùnrin kan máa ṣe oúnjẹ àṣẹ tọ́lọ́wọ́ bá fún lólò yẹn kí lọ́wọ́ ní kébì ṣe ló ń béèrè tíró ẹ̀ bá kúrò ní ọkùnrin ọ̀hún ah. tóun náà bá wá ń bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run ọba torí ìjẹ lèmi náà ṣiṣẹ́ báyìí á fi ṣe tẹ̀wọ́ sùn àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run pé ah, kọ́lọ́run wá fún mi ní tó dáa ju tí mo sọnù lọ ó súnmọ́ kọ́lọ́run dárú ẹ̀ lóhùn ju ẹni tó jẹ́ pé nígbà ìbínú ẹ̀ ààrẹ ẹ̀ nìkan lórí kò rí ọlọ́run ọba sọ abẹ́ ọlọ́run ọlọ́run má dojú ẹ̀sìn wa rú o màá fẹ́ dánu níbàyí láti gba àwọn ìbéèrè yín kí n tó lọ síbi ìbéèrè projection tẹnìkan projection tẹnìkan fún wa ń gbà kan nípa yìí pé five um, naira twenty naira tá a bá lè dá láti fi ṣe àránṣe fún ìjòkó nígbà tá a bá máa ní ìdòwò pé kálápòtì kan tá a máa fi sí mo ronú kan àwọn boxes méjì tó wà lókè yìí mm. suggestion box la pè wọ́n but a kì í sábà lò wọ́n fún suggestion torí pé gbogbo nǹkan tá a nílẹ̀ ìgbà fẹ́ suggestion la máa ń sọ fìdá gbogbo yà ká sọ ìkànnì wọn kalẹ̀ kó jẹ́ pé ẹni bá ti ẹni tìǹtò fẹ́ ẹjọ́ ẹgbẹ́ yín dáadáa o àdáwó ń bìbà yìí pé dandan tó bá ti lówó lọ́wọ́ má lọ alkọ o àti ẹ̀fẹ́ mi tó fi síbẹ̀ àbí ìlú fi síbẹ̀ ẹni bá mọ̀ pé fẹ́ ṣòwò lárọ́ lọ́run ó fi síbẹ̀ then umar drahman ṣáwọn tó sí umar drahman nípa wọn fi tó sí ok nígbà tí a kan kanopi yìí owó tí a rí àrànṣe láti fi kàn án kò ká àwọn nǹkan kan bẹ̀ àkọ́kọ́ náà rúfì yẹn fúnra rẹ̀ a ní shortage bíi twelve thousand naira agba ten thousand naira nínú seventeen thousand tó wà lọ́wọ́ umar abdulrahman tó jẹ́ owó halkọ agba ten thousand kún so the extra two thousand naira yẹn ẹrú ọlọ́run kan ló fi sílẹ̀ náà pé tá a máa fi báwọn rí ìgbà lọ́wọ́ umar abdulrahman kò tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó máa ṣẹ́kù nínú àpò halkọ ní bíi five thousand naira lọ. ibi tá a máa jókòó ta tá a bá ro oko yẹn ó ṣe é tower of mine but àwọn brothers ní ah, àwọn òròpó dáa tó pé ká má cement yẹ cement yẹn máa cost owó so àti ní announce náà nìyẹn ọlọ́run jẹ́ kó kà wá láyà ọba yìí pé tọrọ kọ́bọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá fi síbí láti fi ṣe kọ́lọ́ǹkà ẹni tí ò wá ní mo bẹ̀yìn torí kó má kò sí pé torí pé mi lówó lọ́wọ́ lè mi ní wa halkọ̀ kákẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá gan ni pàtàkì but láti fi ìjókòó wa rọ̀ wá lọ́rùn la ṣe ń ṣe àwọn ètò wọ̀nyí ọ̀tá àbárò ṣe ó ṣe wàyí náà ó ti dáàbò bò wá kúrò ní òrùn àtòjò tá a bá ti rú bẹ̀yẹn a lè tẹ́lí sí i atẹ́gùn wa ń ta jùnú dé lọ a kàn máa ní ìdè nǹkan kan a máa ní láti extend speakers síta speakers méjì tó wà nínú lóyìí torí pé tá a bá gbé tá a bá jáde ẹni nínú ló lè má gbọ́rọ̀ dáadáa so a máa ní láti ra speakers méjì tó jẹ́ extra táwọn méjì yẹn máa wà níta inshallah ta'ala eh, gbogbo àbáta ń dá yìí ọlọ́run dákun ọlọ́run bá wa dá um, secondly a ah, mi rántí ẹnìkan ní báwọn ṣe announcement mi dẹ̀ rántí ok umu um, mariam naam umu mariam. Eh, tó máa ń sábà bá wa ṣe rófà ilẹ̀ fífọ̀ ọkọ ẹ pè mí lálẹ́ àná pé ó bímọ mọ́jú èmi kí ọlọ́run bá wo ọmọ náà ó mọ̀ sí mẹ́yẹ ọmọ tọ̀ṣọ́ mi rò pé ó gbá lámọ yẹn òun náà bímọ wọn ní láàárọ̀ àná kọ́lọ́run bá wa ṣe gba ọmọ yìí ní ọmọ rẹ eh, kó jẹ́ kí súnà tètè yá wọn láti kékeré tí ọlọ́run bá ní kí súnà yá wọn mọ́ láti kékeré àwọ̀láì àwàlá àwàlá kúṣẹ́ torí ládá ńlá ni fóbi kọ́mọ máa fi kékeré gbọ́ túnbẹ̀ yìí gbogbo iṣẹ́ tó ń ṣe àmọ́ commission rọ̀rùn nù sàárè ní kọ́lọ́ máa ṣàṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. announcement pé ẹnìkan bímọ kò tí ì túmọ̀ sí invitation wa pé ẹ wá jẹ àkíkọ̀ o yes ẹ jẹ́ ká yan ṣẹ̀rí súnà ní téèyàn bá bímọ ó pe àwọn tí ó bá jẹ́ ní eré pé kí wọ́n bá wọn jẹun súnà ni ká dà lọ́bẹ̀ gírí láì jẹ́ pé wọ́n pè wá kò bá kọ́ ọ́ lẹ̀ mú tó ti yé a lè sọ àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tá a mọ̀ ẹ́ pé hmm, lágbájá gbàgbé ni kò ń ṣerú mi ni ò ní fẹ́ pè o but generally bí àwọn èèyàn ìṣe máa ń ṣe tẹ́lẹ̀ ni pé tá ti gbọ́ pé ẹnìkan ní máré àbóyá akíkọ ó pè wá kó pè wá a máa dà lọ náà lọ́pọ̀ ìgbà ìmúrasílẹ̀ fàlejò pẹ́ńtólòdé fẹ́ ṣe a máa fẹ́ dàbẹ́ pé a máa ń yí wọn lọ́wọ́ po afẹ kọjá agbára a kan ní about a week ago ọ̀pọ̀rọ̀ àwọn ẹ̀tọ́ na náà ọ̀rọ̀ jẹjẹ ẹlòmíì dẹ̀ ń pòṣe wọ́n dẹ̀ láwọn ṣe wọ̀lí bẹ́ẹ̀ dẹ̀ ni èrò ya wá ju bí àwọn tí wọ́n pèpè ṣe pèpè wọ́n ṣe pèpè lọ tó tó bá jẹ́ ni mẹ́wàá nípa wa ká tá a pẹ́ ni mẹ́wàá tá a fún wọn jẹ́ wa kiri nǹkan tá tòtọ́ bá announce wọn pé ẹ̀kú ìwọ mọ táwọn bá sọ pé àwọn ní wọn announce àwọn méjèèjì tí mo sọ yìí wọn tí lè kí n bá wọn announce pé káwá jẹ àkíkọ̀ but mo mọ̀ pé lágbára ọlọ́run á fẹ́ ṣe àkíkọ̀ kọ́ wọn. ẹ ká gba àwọn questions yìí ṣé around? no. umu um, sekina umu zainab nǹkan umu zainab sekina. ẹjẹ bá a pín microphone rẹ. àwọn táwa nu yàrá ẹ má bínú microphone kẹta ó ní fault bàtà bá béèrè question yìí màá repeat ẹ ṣé ṣáàrí contribution contribution ni pé nínú àwọn nǹkan tá a sọ lénìí àbí tá a ti sọ sílẹ̀ káráwọn èèyàn kó fẹ́ pò á sákèsí pé ìkan báyìí báyìí báyìí ẹ̀rí tó ń mọ̀ takò nǹkan tá a mẹ́bà contribution ni tí ò bá wá sí kápá question twelve thirty rèé àbí we have one hour. okay question now mo bẹ̀yìn torí tọ́lọ́hún tá a bá ń yára wá irú ènìyàn sìn eleven on the dot lábẹ́rẹ̀ tọ́lọ́hún bá jẹ́ ká lè máa tètè dé tá à ń bẹ̀rẹ̀ ní eleven we have a good one and a half hours láti fi sọ̀rọ̀ so à á ní enough time láti gba questions wa kájọ ká mú ilé yìí ṣe èmi náà a máa try nǹkan tó máa ń fa delay tẹ́lẹ̀ engine tó ń fún wa problem àti the solution sí so màá dẹ̀ máa try yẹ pé eleven of the dot i will start um, we have one whole hour now a lè gba questions mẹ́wàá on this side a lè gba mẹ́wàá on this side also. Yeah, no Okay. From the room. Um, Umu Fatima, do you have any questions? Yes one seventy one two. Three four. This is number four. number five. Number six. Number seven. Number eight. Now, number one from the room. Ena alohotu. عليكم السلام ورحمة الله one. sẹ́yìn ẹnìkan béèrè yìí pé tóbìnrin bá sọ fún ọkọ ẹ̀ yìí pé mi tọkọ ẹ̀ wá dáhùn pé tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn wọ́n ní divorce ni wọ́n á dáhùn pé tọkọ bá dáhùn pé tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ó dáa mo ní divorce ni sísà wa ní àwọn wá bí ẹnìkan léèrè pé ìyẹn wá ní tọkọ bá sọ pé tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn nínú àwọn statement the boss tẹ bá rántí dáadáa aláàkán wọn sí oríṣi méjì ìkan tọ́lá kọ̀sọ̀rí ẹ̀ that is direct word of the boss a níyẹn kò ní ìdí pé kọ́kọ́ sọ pé mo fàníyàn ṣe mi fàníyàn ṣe a ní ìdí kejì indirect one ìyẹn làwọn statement tó jẹ́ pé ó lè túmọ̀ sí divorce ó tún lè túmọ̀ sí nǹkan míì fásitì ìwé máa lọ lé yín àwa ní. indirect one yẹn àwọn àfáà pé ọkọ ní àníyàn pé òun fẹ́ ti tú ìyàwó òun sílẹ̀ tó bá lóun ò ní àníyàn bẹ́ẹ̀ àní tún sí bẹ́ẹ̀. now ẹ wá gbọ́ wa sọ pé kọ̀ mí sílẹ̀ ṣé ń gbọ́ dáadáa kọ̀ mí sílẹ̀ gbólóhùn kọ̀ mí sílẹ̀ yẹn ṣé direct nàbí sísà ò sọ pé àfàjẹ máa lọ ilé wa o ohun tó sọ ni pé kọ̀mí sílẹ̀ àbí ọkọ náà wá dá lóhùn tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn náà téèyàn bá request nǹkan táwa sọ pé tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kí la máa tu sí pé mo fún ni àbí mi fún so ká ní sísà yẹn ò lo gbólóhùn kọ̀mí sílẹ̀ ó ṣeé ṣe kí n àgbè pẹ̀lú nǹkan tẹ́nìyẹn sọ. So bọ̀ tó bá jẹ́ pé request tẹ́ni yẹn fúnra rẹ̀ ẹ ṣe ni pé kọ̀ mí sílẹ̀ tọkọ wá ní tó bá jẹ́ ní tó o fẹ́ nìyẹn ohun tí mo rò pé súnmọ́ jù nínú ìtumọ̀ ni pé tó bá jẹ́ ní tó o fẹ́ nìyẹn o mo fún ẹ ní ní tó o fẹ́ máa lọ ó túmọ̀ sí kíkọ̀ sílẹ̀ lọ́dọ̀ tèmi bọ̀ tí bọ́dà bá ní kò jọ kíkọ̀ lọ́dọ̀ tòun ẹ kàn án létí pé mo ní kọ̀ sílẹ̀ gangan ni wọ́n sọ pé sísà yẹn béèrè kì í ṣe jẹ́ máa lọ lé wa tó ti yẹn sìn nítorí tí wọ́n sọ àtúntò ìyẹ̀wò lágbára ọlọ́run ọba jẹ́sàkìlá ọ̀fẹ́rẹ́. Is there anyone who doesn't understand Yoruba so I can translate? No one. Fine. Question number one from the from the parlor here. Aleykum salaam wa rahmatulah. Ṣe lẹ́kítọ̀ lọ lẹ́ẹ̀kan. Hmm. Uh, Ríjì àkọ́míṣàn ẹ̀dá. Then gbàwó tún àkó. Rọ́jà. Orúkọ wo ní ríjà nǹkan kan? Rọ́jà. Rọ́jà ni ok ìmọ́ra mẹ́ta ẹ̀ òun ka ó ní asma láti máa mọ̀ yín pé àsìkò ti tó. ok ẹ ṣàgbọ́n yẹn nù yàrá wọ́n ní báwo la ṣe máa ka ìmọ́ra mẹ́ta ẹ̀ tá a fi mọ̀ yín pé àsìkò ti tó. sọpọ́sì wí pé obìnrin parí nǹkan oṣù lánàá ó ti mọ́ra lénìí let's say the first of january as an example between now and ìgbà tó máa bẹ̀rẹ̀ nǹkan oṣù míì tọkùnrin yẹn ò tí ì súnmọ́ nínú ìmọ́ra yẹn ọkọ̀ yẹn láǹfààní láti sọ yí pé mo kọ̀ ẹ́ tó bá ti wá sọ pé mo kọ̀ ẹ́ sìn bíkìs ìmọ́ra àkọ́kọ́ àbí tí obìnrin yẹn bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù àti ka ìmọ́ra kan nìyẹn lẹ́yìn tó ṣe nǹkan oṣù yẹn tó bá tún mú. ta kò lè gbá padà mọ́ ó lè fẹ́ padà. kọ́kọ́ wà tí ẹni tó ń ṣerú eléyìí tóun fi tó sọ pé òun fi mọ́ lára yàtọ̀ ṣé ìmọ̀ tẹ́lẹ̀ náà ń sọ nìyẹn. wọ́n dẹ̀ ṣe test máa wá tò wọ́n dẹ̀ ní pẹ̀lú nǹkan tí wọ́n ń lò ẹsẹ̀ èèyàn wa tí ó kọ́ yẹn tí wọ́n fọwọ́ kàn òun náà dẹ̀ máa tò. wọ́n bá ní wọ́n ń ṣe é kò ní jọ wá lójú pé idán pọ̀ kan àbí míì tí wọ́n ń ṣe tó jẹ́ ìṣe shirk bó tiẹ̀ jẹ́ pé kò fojú hàn wá. sọ́kàn bá bí wá léèrè ohun tá a máa sọ ni pé àárí ìṣe shirk ṣùgbọ́n à ń páyà pé ó súnmọ́ kí shirk kan wà tí ò fojú hàn wá láti máa ní káwọn èèyàn kóra ró wàláhùn àlà. ẹ jẹ́ sọ question number two from here. aleykum salaam. ẹ lò ẹ tan kínní yẹn ó wà hàn ok mò ń bọ̀. bóyá. sàmà ni lọ́sọ̀ tí mo fẹ́ bèrè ni pé eh, ẹ ń tí ìyá àti bàbá ẹ̀ wọ́n dàgbọ́ ẹ̀gbọ́n tí wàá rí láàrin tó títà tí wàá dàgbà gbé ní àárín ọ̀gá àwọn parents ẹ̀ o ìyá wa ló ń fẹ́ màmá tí wàá lọ fẹ́ christian ó wá lóun fẹ́ kó máa wá bóun ní táìmù ọdún àwọn láti wá ẹ̀fọn káwọn títà kan sọ wípé kò gbójú mu tó wípé kò lè lọ sọ́dọ̀ àwọn màmá ẹ̀ láti lọ ìjọsìn ìbá sọ pé gbàtẹ́ pé ẹlẹ́sọ̀ ẹ̀ ní tẹ́lẹ̀ fẹ́ pé lè jẹun bẹ̀ ṣé aburú wà ní pé kó jẹun wọ́n jọ ẹ̀ Um, generally, oúnjẹ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí kì í bá ti ṣe oúnjẹ tó níbi pé wọ́n ń dùn nǹkan ọlọ́run bá ṣe ní halal ìrẹsì wọn ẹ̀wà wọn búrẹ́dì wọn títíyé tó bá ti ní ìdí nǹkan tí wọ́n ń dún ọlọ́run bá ṣe ní haram àfi tí wọ́n bá jẹ́ ahlul ìyẹn christians or jews. ó ṣe wá ṣe ní halal yẹn àwọn àfáà pín sí ìpín méjì lórí pé halal tọ́lọ́wọ́n bá pè é halal náà ni nígbà tí wọ́n ń ṣọdún àtìgbà tí wọ́n ò ṣọdún. tútìyé which means bá a ṣe lè lọ kí wọ́n lé wọn ká jẹun bẹ́ẹ̀ náà la ṣe lè jẹ́ wọn bá láwọn ń ṣe ọdún easter àbọ̀dún christmas èèyàn yìí pé tó bá jẹ́ oúnjẹ àbí kó kọṣẹ́ fún ìyá ẹ̀ tó ti ń sìn <laughs> Allah knows best. òun tóun máa láṣẹ àti ṣe ẹ̀sìn bọ́lọ̀ ń ṣe fààyè gba òun ṣé béèrè yín ni àbí náà ẹ gbọ́ dáadáa ṣé mo yín pé òjíṣẹ́ ọlọ́run bá sọ yín pé gbogbo kò sí fún ẹ̀dá ọlọ́run ọba kan lórí ẹ̀dá ọlọ́run kan àti tó bá pàṣẹ àkó àṣẹ ọlọ́run ọba gbogbo alámọ̀yàn àbí fine ṣùgbọ́n máa ń fi ìkìlọ̀ kan sí ìkìlọ̀ yẹn ni wípé wọ́n bu déédéé nǹkan tá a bá rò pé pa wá ká èyí tí pa wá ò báyìí tí ì ká tá a dẹ̀ mọ̀ pé bákan lọ́wọ́n bá pàṣẹ tó bá bí wá léèrè àní dáhùn nídáhùn tó ṣó pé kì í ṣọ̀ràn yàn a máa dáhùn nídáhùn pé bẹ́ẹ̀ ni àṣẹ ọlọ́run ni ṣùgbọ́n ipá mi ò tí ì ká ẹ jẹ́ kí n túbọ̀ bọ̀ rẹ. Eh, ẹni tó fẹ́ lu jìlbáb nílé wọn àwọn òbí ẹ ní tó o bá fi lè wọ̀ ọ́ kó lẹ̀ wálé gbà síta ìwọ dẹ̀ ni wàá máa sanwó skul ẹ ìwọ dẹ̀ wàá máa bọ́ra ẹ. ó wá rí assistance wípé tóun bá fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí òun rí àrùn ṣe bóyá àwọn alùsùnà kan wọ́n rẹ́dì láti àfíìsẹ̀ láti fi nǹkan wọ̀nyí rọ lọ́rùn. ó wá ní ẹ̀yin òbí àṣẹ ọlọ́run ọba ni pé kí n lò ó pẹ̀lú gbogbo wáàsí tútù tó ṣe fún wọn wọn lè lé àwọn kọ́ ẹni yìí wá fara balẹ̀ títí pé ẹ̀mí wọn máa rọ̀ ẹ̀mí wọn ò wá rọ̀ lórí ẹ̀ ó wá dìsáyẹ̀ pé kóun wá ràn ṣe lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá òun tí wọ́n láwọn ṣetán láti ran òun ṣe yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàlẹ́ wa wọ́n á ní wọ́n ti jẹ́ kó tako àwọn òbí ẹ̀ wọ́n á máa gbé ṣépè bẹ́ẹ̀ dẹ̀ ni èpè ò bá torí pé àṣẹ ọlọ́run ọba ó ṣíwájú àṣẹ òbí tó bá ti jẹ́ nǹkan tí wọ́n pa wá láṣẹ pé ká ṣe nǹkan tó takò àṣẹ tọ́lọ́run ọba pa wá tó jọ́ràn ọ̀yàn ni.